can follow me as well at I am Babatim Shah. I'm going to leave you in the hands of Minister Benga Kifenwa in the song Dimimu. Big shout out to, of course, Minister Minister Vincent, who has been. <laughs> behind the scenes, Pelumi Yanu, everybody, God bless you. And my brother, the Taylor Master. which is really, thank you so much. Dimimu, God bless you. God bless you, sir. Come on, get up on your feet. Let's do the song together. walls on the salvation way. But on my way, there are temptations only you can make me go. You're listening to 105.9 Fresh FM. That's why I lose my. Or I kept up. You love me, my God, that's heaven. You know, you hair toothpaste. It's like having your personal dentist at home. Strengthens teeth, fights teeth cavities, combats tartar buildup, whitens teeth, freshens breath, reduces plaque, and ensures healthy gum. Oral Care Toothpaste, 12-hour dental protection system, extra fresh gel, protects from tooth decay. Oral Care Toothpaste. Fresh 105.9 FM, your feel good radio just a dial away. òjijì kí ìwọ́dọ̀kọ̀ mi ó gbóná. Fresh FM ti dára bàbá ayé ò ká o. àjànàkú kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára bàbá ayé ò ká o ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá tàn káàkiri ọlọ́run ló sọ wọ́n yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sámi wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ oorun ṣòorun ṣàní ìfẹsẹ̀ kárí ni wọ́n ń bọ̀ wá lórí ayélujára fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ó wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá yóò ká fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. ẹ kú ojúbọ ìròyìn tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn pọ́npẹ́lẹ́ káàkiri lẹ́wà láti nú àwọn ìwé ìròyìn tó jáde fún tòní o ẹ dẹ́kun ẹwà nǹkan fìdílé ká jíjọ gbọ́. lè lákọ̀tún àdúpẹ́ fọlúwa ọba fún ìṣọ́ rẹ̀ fún ààbò rẹ̀ fún àánú rẹ̀ tá à ń rí gbà nígbà gbogbo ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ìbùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa bá a ti ṣe lójoojúmọ́ níkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn tó ẹgbẹ́ orí yín sókè o ẹ̀yin ẹnu ọ̀nà kàá sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé ọba ògo kó wọnú ilé kó wọ ẹnu iṣẹ́ kó wọnú ọkọ̀ ibikíbi tẹ́ ẹ bá wà sórí alùpùpù ọ̀kadà ni àbí orí inú kẹ̀kẹ́ náà pẹ́ẹ̀pù lẹ́ bá wà bó sì jẹ́nu ọkọ̀ òfurufú ni ibi tó ń kálukú bá wà ẹ̀ ń lọ láti bìkan síbìkan ni àbẹ́ ń bọ̀ láti bìkan síbìkan ibùdókọ̀ lẹ wà níbí gbogbo bí ó ń kálukú wà ẹ̀ ti ń relé ìjọsìn ẹ̀ ti ń bọ̀ látẹnu iṣẹ́ alẹ́ tọ́já wípé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni ọlọ́run ọba kò ní jẹ́bi tí gbogbo wa bá wà kó gbóná mọ́ wa o. àmì o. àbá a ṣe ń kíra wa pé a kú ojúmọ́ àlàáfíà níkànnì yìí lórí àkọ́tún ròyìn àjá àbálẹ̀ lójoojúmọ́ tòní ọ̀tẹ̀ tí ọjọ́ àìkú Sunday eléyìí ti ṣe ọjọ́ ìkarùn-ún nínú oṣù kejìlá ẹgbẹ̀wá ọdún ó lé mọ́kànlélógún orí àtọrùn ń kíyìn ìròyìn Tribune àti Sunday Vanguard lọ́wọ́ tèmi Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ́yọ̀ mọ̀mí G.O. mọ̀mí J.P. Mogunwa sẹ́gbẹ̀ẹ́ orí mi a jẹ́ pé ó tún ti ṣẹ́yọ bí ọjọ́ ó là kalẹ̀ bí òṣùmàrè ìròyìn ajá àbálẹ̀ tó ti ṣe bẹ́ẹ̀ ó gà tẹ̀ ìkànnì fresh lẹ ti ń gbọ́ wa ilé orin challenge ńbàdàn ibẹ̀ la gún wá sí bí ọlọ́ba tẹ́ ẹ tún ti ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní ketekete káàkiri àgbáyé tàbí ṣùgbọ́n kankan ò sí yìí òní lọ́jọ́ Sunday àkọ́kọ́ nínú ìrìn àjò oṣù kejìlá ọdún 2021 la wà yìí wẹ́rẹ́wẹ́rẹ́ ọdún ń parí lọ gbogbo wa a ní bá ọdún lọ àmín o ọdún tuntun tá à ń wò lọ́ọ̀kan yìí ó ṣojú ẹ̀mí kó wa wà àmín òní lọ́jọ́ karùn-ún nínú oṣù kejìlá ọdún 2021 Waheed Akitayo lorúkọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn Sunday Punch àti ìwé ìròyìn The Nation tó jáde fún tòní ọjọ́ àìkú Sunday òní ń bẹ lákàtà tèmi àwọn àkòrí eléyìí tí wọ́n pàtẹ àgbérùgbésọ̀ tí wọ́n gbé karí ibẹ̀ láti kọ́kọ́ kó gẹ́gẹ́ bí ṣe wà. pẹ̀lú àwọn àgbérùgbésọ̀ èyí tó jẹ́ pé gèlè ìròyìn tó ń ti fìlà ròyìn táwọn àwọ̀ ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin tá a kọ́ wa tí wọ́n gẹ̀rẹ́ sí làwọn ọmọ lórí ọ̀fẹ́ àti kọ́kọ́ bá wọn ṣí iná tájẹmọ tí ti ń bẹ nínú ọ̀rá wọn tọ́jà wípé wọ́n ń pè ní sangirọ́ọ̀sì o ti ń bẹ nínú ògò tó ń pè ní jíìnì tá a bá wá rojú ọjà tá a dé láwọn àmọ́ gbọn aṣọ lára àwọn ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèjì tọ́ba jẹ́ ta gbọ́ òṣèlú ìròyìn pọ̀ o ọ̀pọ̀ ni bíi rẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ní orí ọ̀rọ̀ ètò ìlera ètò ààbò nǹkan amáyé gbádùn ní orílẹ̀-èdè wa nàìjíríà àtètò ẹ̀kọ́ gbogbo ẹ̀ ló sodo sínú àwọn ìwé ìròyìn tá a kó wá sóde bí ó ṣe ẹ̀ jẹ́ ń ṣíde rẹ̀ láti ìta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune pẹ̀lú ìròyìn kan èyí tó ní ṣe pẹ̀lú ètò ààbò ni lẹ́yìn tó jẹ́ pé àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó FRSC wọ́n mọ̀ ké gbàjáre ẹgbani ẹlàjà wọ́n pé èsúmọ̀ ti gbàjọba lójú ọ̀nà Bauchi àwọn arìnrìn-àjò wọ́n ní àmọ̀ ń ké ságbà fúlàmọ́ ni o kí ló bí kí ló fà á àfikàdé ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Sunday Tribune tó jáde fún tòní. lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti àjàkálẹ̀ àrùn coronavirus tí wọ́n tún ń dàpè ní covid-19 ó ní ìròyìn àkọ́kọ́ tí mo tajú kan rí àkórí rẹ̀ ó ní wọ́n fi sọ̀dọ̀ sójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Sunday Punch wọ́n ní látàrí irúfẹ́ àjàkálẹ̀ àrùn COVID-19 tuntun eléyìí tí wọ́n ń pè ní Omicron tó tún ṣe bẹ́ẹ̀ tí ń jà káàkiri àgbáyé lásìkò yìí wọ́n ní ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n ti gbélẹ̀kùn orílẹ̀-èdè wọn ti pa fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní láti àsìkò yìí lọ àwọn ò ní yọ̀ǹda fọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà láti wọlé kanlẹ̀ sórílẹ̀-èdè àwọn mọ́ o wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí kíní ọ̀hún ọmọ tó ti gbẹnu òkè sí i lórílẹ̀‐èdè nàìjíríà àti níbi gbogbo káàkiri àgbáyé ìròyìn yẹn ń bẹ lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. wọ́n péré lórí làásùgbò tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Èkó Lagos wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ ti fẹ́ mọ yà bá mi ó ti fẹ́ mọ yà pọn gandan báyìí o àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan ti ń kóra wọn jọ ní ìlànà tí ẹjẹ́ pẹ́ sùúrù kádẹ́rùbà wọ́n pà ń lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n pé nítòsí fẹ́ fà á òun náà ní nǹkan àti nǹkan ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ni mo ká àkọlé ìròyìn yẹn mọ́. tó bá jẹ́ ní ti agbo òṣèlú ni ìwé ìròyìn Sunday Punch náà kọ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ojú ìwé kẹrin ni mo ti kó fìrí ìròyìn yẹn níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ wípé àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà eléyìí tí wọ́n jẹ́ méjì ó dín ní ogún pẹ̀lú àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè yìí INEC wọ́n pé wọ́n ṣèpàdé o pẹ̀lú bó ṣe jẹ́ pé lásìkò yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú làwọn náà ti dìde pé àwọn ò faramọ́ o ìlànà fífa ọmọ oyè kalẹ̀ láti jigbó lábẹ́ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nílànà gbangba làṣàtà eléyìí tá a mọ̀ sí direct primary àkòrí ni mo mẹ́nuba ajá balẹ̀ ròyìn ó jà sí yín létí bàbá tí ń tẹ̀wájú lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch. inú ìwé ìròyìn ti Sunday Vanguard náà ni àkọlé mi tó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti ẹnìkan tí í ṣe ọmọ ìjọ onítẹ̀bọmi tó jẹ́ àlùfáà bẹ̀tì yẹn jí gbé àwọn olùjọ́sìn pé ilẹ̀ mọ̀ wẹ̀ kó tó di pé wọ́n yọ̀ǹda ẹni àwọn fún àwọn kì í ṣe lọ́wọ́ ẹlẹ́rọ̀ ọwọ́ ọlọ́fẹ́dẹ́ o òbòwòde ọ̀nbẹ́ńta gbangba àwọn ti Sunday Vanguard tó jáde fún tòní. wọ́n ní bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè eléyìí tí ooru gọ́gọ́ lórí ọ̀rọ̀ ìdókòwò sílẹ̀ jákèjádò ilẹ̀ Áfíríkà wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí orílẹ̀-èdè Egypt ni wọ́n ń léwájú o tó sì wáá jẹ́ pé orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní ipò kẹrìnlá ó ń la bára wa ìyún jákèjádò ilẹ̀ Áfíríkà ìyún bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch ẹ̀wá jágbàbẹ̀ ká kọjá lọ sójú ìwé kọkànlá níbi tí wọ́n gbé ń jábọ̀ ròyìn pé owó rọ̀gùrọ̀gù ó ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ni wọ́n ná láàrin oṣù mẹ́jọ péré o láti kó oúnjẹ wọlé sórílẹ̀-èdè Nàìjíríà látilẹ̀ òkèrè wọ́n nígbà wọ́n gbé gègélè owó ọ̀hún ó kù fẹ́rẹ́fẹ́ tí ó wọ bílíọ̀nù kan àtàbọ̀ dollars ní iyún one point four billion dollars ìròyìn yẹn ń bẹ lójú ìwé kọkànlá nínú ìwé ìròyìn Sunday Punch. ọ̀dà nínú ìwé ìròyìn ti Sunday Vanguard ní ojú ìwé karùn-ún bẹ̀ ìròyìn kan náà tún wà ńbẹ̀ tí ń sọ̀rọ̀ nípa ti agbo òṣèlú àwọn kan dúró wọ́n pọ̀ dúró tán lẹ́yìn Tinubu pé gbogbo owó tí ó fi ṣe ojúṣe rẹ̀ níbi ètò ìdìbò ọdún 2023 wọ́n pé àwọn làwọn ó gbé kalẹ̀ wọ́n pé bẹ́ẹ̀ bá sì bá wọn léèrè ó nídìí o torí pé bí ọ̀bá nídìí obìnrin kan kì í jẹ́ kúmọ́lú wọ́n pé bẹ́ẹ̀ bá ti rí obìnrin tí ń jẹ́ ikú mọ́lú ẹ̀ ti mọ̀ wípé ikú ló mú akin inú ẹbí wọn lọ ó nídìí pàtàkì táwọn fi pé àwọn ó ṣe agbátẹrù kí Tinubu kó di ààrẹ lọ́dún 2023 àwọn tó wá wí bàbá ti di ojú ìwé karùn-ún ìkẹta sí karùn-ún ìwé ìròyìn ti Sunday Vanguard àgbọ̀n yẹbẹyẹbẹ. lára àwọn ìròyìn tó tún jẹ́ gbajúgbajà òun náà ni ìròyìn kan níbi táwọn èèyàn kan tí wọ́n gbé ń sọ̀rọ̀ láti apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n láwọn ti ṣetán o láti dírẹ́bẹ̀ pé kí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kó wá sí ẹkùn àwọn tó bá di ọdún 2023 ìyẹn ń bẹ lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch mo wá gbàbẹ̀ mo ta kọ́sọ́ bọ́ sínú ìwé ìròyìn The Nation eléyìí tó jáde fún tòní ti ṣe ọjọ́ àìkú Sunday lójú ìwé karùn-ún bẹ̀ wọ́n ní àwọn kànrẹ́jẹ́gbọ́n ikọ̀ alákatakítí tí wọ́n ń da omi àláfíà ìlú rúlùgbòlùgbò ikọ̀ isuapu ni wọ́n ń pe eléyìí wọ́n ní wọ́n mọ̀ tó ṣe bẹ́ẹ̀ wọ́n ṣòro bí agbọ́n o ọmọ ológo méje nílẹ̀ wa Nàìjíríà ni wọ́n ń rán sọ́run àpàpàǹdodo nílùú Maiduguri bí mo ṣe wá rírun lójú ìwé karùn-ún nínú ìwé ìròyìn The Nation fún tòní bẹ́ẹ̀ ni mo mọ̀ tó tajú kan rí ìròyìn kan eléyìí tí wọ́n fi sọ̀dọ́ sójú ìwé kejì ńbẹ̀ níbi tí wọ́n gbé ń jábọ̀ ìròyìn pé iléeṣẹ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́ wọ́n ní wọ́n ti lọ rèé gba àkóso ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ń pè ní Dowen College látàrí ikú àbádì eléyìí tó dẹ̀mí ìmọ̀dékùnrin kan tó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ ọ̀hún légbodò ìwé ìròyìn The Nation jábọ̀ rẹ̀ gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní ló sì kanko rẹ̀. nínú ìwé ìròyìn ti Sunday Vanguard náà ni mo ṣì wà lágbo òṣèlú lórí ètò ìdìbò ọdún 2023 náà mọ̀ ni o torí wípé a lè rí àmọ́ kàǹtì ìwé ìròyìn bá ní àkà wọ́n pé àwọn kan ṣe àpèjúwe gómìnà ìpínlẹ̀ Kogi gómìnà Yàyà Bello wọ́n pé kò ṣeé má níní o tó bá jẹ́ ti pé kó díje lọ́dún 2023 wọ́n pé kò rí lọ́wọ́ ńbẹ lójú ìwé kọkànlá ìwé ìròyìn ti Sunday Vanguard tó jáde fún tòní. kó tó di wípé a kọjá lọ sójú ọjà ẹja tó sáré bá tètè láwọn àkòrí ìròyìn míì eléyìí tá a tó gani rẹ̀ nínú àwọn ìwé ìròyìn gbogbo tá a kó wá sóde lórí ìròyìn ajá balẹ̀ fún tòní ìròyìn lágbo òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní IU ẹni tí í ṣe alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP lásìkò yìí wọ́n ní yóò wọlé sẹ́nu iṣẹ́ ní rabaji gan ọjọ́ wo ni ó wọlé sẹ́nu iṣẹ́ bàbá tí ń tẹ̀wájú lórí ìròyìn àjàbalẹ̀ á lórí ọ̀fẹ́ láti ka ìròyìn yẹn náà. ọ̀dà kò burú kò bàjẹ́ ìròyìn pọ̀ ká máa fi gbogbo àákò gbọn gbogbo àwọn àkọlé rẹ̀ ọ̀hún yẹ́bẹ́yẹ́bẹ́ tán èmi ìtọ́ bá tún wọlé ní àjàbalẹ̀ nínú ẹ̀ta bá ti ń jẹ́ iṣẹ́ yẹn lọ nígbà bá tójú ọjà dé àmọ́ wá jẹ́ kẹ́ mọ bó ṣe ń lọ sí lórí ìròyìn àjàbalẹ̀ tó ó dojú ọjà o. Mm, ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. Freedom Festival twenty twenty one. Christian Assembly Bible Church International Miracle Ministries gbé ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún kalẹ̀ tá a pè ní Freedom Festival twenty twenty one ọmọ aráyé kì í rí ẹni tí ò sí lómìnira ìdí nìyí tó fi gbọ́dọ̀ gbẹ̀yìn nínú ìṣòro ọlọ́jọ́ mẹ́ta yìí pẹ̀lú àkòrí open heaven ọ̀run tó ṣí bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday ọjọ́ kẹjọ Thursday ọjọ́ kẹsàn-án the Friday ọjọ́ kẹwàá ọjọ́ Sunday ọjọ́ kejìlá òní ìsìndúpẹ́ nínú oṣù kejìlá ní gbogbo ẹ̀ ní Christian Assembly Bible Church International Miracle Ministries number twenty twenty-four apostle joseph Ayobaba Lawe. Lama Desina estate along ọlọ́nṣogbo àkànná road Ibadan. ọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run olúwa yóò lò wòlíì taiwo àti kẹ́hìndé ọ̀la pastor engineer clement adéláwọ̀ ni assembly pastor reverend dr john adeniran apostle faithman obangboye àwọn olórin ẹ̀mí tolúwani sings lady evangelist fọláṣadé taiwo cabc international choir prophet Doctor ìsíkè lolúfẹ́mi adépọ̀jù ni ó gba gbogbo èèyàn lálejò ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí oh eight one sixty thirteen seventeen sixty one jésù ń retí No. ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtibá o a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ aláràgbà ìdá ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbàǹkọ́gbẹ̀ borí rẹ bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ Microwave àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ẹ̀ o. akọ onírìyìn tó bá. akọ onírìyìn tó bá àṣálẹ́ ọjọ́ kẹlẹ́ ní ìtẹ́ ìwọ́dọ̀ miss nínú ìbàdàn. praise banquet pẹ̀lú bukola jáde sẹ́wọ́lẹ̀ jésù. àtọ̀pọ̀ ìràwọ̀ olórin ẹ̀mí gospel shabak náà. létí twenty twenty one yìí lọ́jọ́ sunday tó ń bọ̀ fifth december. àwọn olórin ẹ̀mí ti gbáradì. eagle zee wisdom prophetess wisdom aláwìyá àlùkò. adégbodò tuwe sọládì adélèké. ṣètò akéwàndé yẹmi sígbàjọba. nídẹ̀mí ọlọ́ba. boys ọlọ́run wòlíàgbà. pepper boys. asaf choir. pẹ̀lú eagle Select Steppers. Ọjọ́ Sunday tó ń bọ̀ yìí fifth December. Ìyìn tó láwùdà ní Press Banquet tọdún yìí o. Pásítọ̀ Joseph Akíákí Adélò olùgbàlejò. Bukola Akíade Ṣẹ́wọ́lẹ́jẹ́. Láfihàn Press Banquet yàn. Open fee tó wà lọ Posted Leland Company Yánni Church Ìbàdàn. Láti máa pàdé ní ìyìn oníwákàtí méje. Látàgọ́ mẹ́sàn-án alẹ́ sà. Pásítọ̀ Joseph Akíákí Adé Bàbá Eagles. Yóò sọ pé kí gbogbo wa kóra jọ pọ̀. Kájọ yin Ọlọ́run. Motor car, motor car. One motor car for Junior, one shining bicycle for Tiwa, big teddy bear for Chindera. Childhood days are always sweet memories to remember. Let your children enjoy their childhood days by gifting them various toys. When you think of buying original, long lasting, and educative toys, think of Toddler's Toy Smart, your one stock store shop full of various toys ranging from motor car, bicycle, teddy bear, train, piano, bags, shoes, guitar, patterns to education music exam, different games, and so on. Make your children happy. Take care of them. Buy them toys. Visit Godless Toys Smarts today at Plot 3 Alafi Venue, opposite Wow Factory, Oluyole, Ibadan. You can order for your goods anywhere in Nigeria. Call 0703 131 5979 or follow us on Instagram at Godless Toys underscore Marks. ó mà tán Jonathan ṣé o travel out ni kí lórí tó fi sọ bẹ́ẹ̀ o oh, look local mọ́. iṣẹ́ ọwọ́ diamond standard beauty and spa nìyẹn ǹjẹ́ kí n gbọ́ṣẹ́ wọn wò mo débẹ̀ takú síbẹ̀ ni. ayé mi my life ó yá júwe fún mi. bó ṣe jẹ́ nìyẹn o diamond standard beauty and spa egbogbo bí èyí sọ wọn lágbárí báwo ló ṣe fẹ́ sí gan. ladies hair styling lóríṣiríṣi pedicure manicure body exfoliation facial waxing makeup tó débẹ̀débẹ̀ massage men's hair styling wàyí o christmas and new year promo wà lọ lọ́wọ́lọ́wọ́ fún ọkùnrin tó massage ni wọ́n bá ẹ gẹrun tó bá wù ẹ́ lọ́fẹ̀ẹ́ obìnrin tó bá ṣerun lásìkò ọdún yìí wọ́n á fix èékánná ẹ̀ fún ẹ wọ́n á tún bá ẹ kùn ún lọ́dà nírú èyí tó fẹ́ ẹ̀bùn tún bẹ lóríṣiríṣi diamond standard beauty and spa wà ní grand floor ní alabama house dùgbẹ́ ẹlẹ́yẹrẹ road ní dojúkọ new frsc benjamin ibadan telephone zero seven zero forty four ninety three twelve forty one diamond standard beauty and spa àwọn tó mọ iye wà ni wọ́n ń ná bẹ́ẹ̀. àbí yòówó want to become a professional fashion designer. ìlú Ìbàdàn náà kálẹ̀ sí tán gbé ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o mama educom fashion school èyí bò ọyẹ òde kéka ẹ bẹ bọ̀ ní mama educom fashion school kí ẹ wá kọ́ bí wọ́n ṣe ń rán aṣọ oríṣiríṣi tó máa dàbí wípé àti amẹ́ríkà ni wọ́n ti ṣe wá student kan fún sewing machine kan ni o ìbẹ̀rù kò sí mọ́ torí ọjọ́ péréte báyìí lẹ́yìn ó fi kọ́ ẹ̀kọ́ yege láàrin oṣù mẹ́fà sí oṣù mẹ́wàá ni ẹ̀rọ kọ̀ǹpútà la sì fi kọ́ àwọn ọmọ wa bí wọ́n ṣe ránṣẹ́ ìgbàlódé tó ṣe pàápàá five thousand naira péré lówó fọ́ọ̀mù lẹ́yìn èyí owó péréte báyìí lẹ́ ó san ìwọ tó bá enroll sí mama educom fashion school ó da ògbóǹtarìgì tẹ́lọ̀ tí ò ní kọ́nu kọ́ ọ̀nù international standard method láti fi àwọn akẹ́kọ̀ọ́ wa ní ti ẹ̀kọ́ ìgbàlódé àkókò ìkẹ́kọ̀ọ́ wa monday da friday lágogo mẹ́sàn-án òwúrọ̀ dago méjì ọ̀sán tí ẹ bá fẹ́ kàn sí wọn ẹ máa bọ̀ ní glass house airport junction alákíá ìbàdàn ọ̀yọ́ state ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa zero eight one six nine zero five zero one four zero. mama edikon fashion school producing professional tailors. ṣé o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè èrè níbì kankan pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́ gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top sources sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ twelve success tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout Ibadan. wọ́n tún wà Eco Bank challenge Ibadan. ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ Ibadan. tó fi mọ́nú ilé total grace lábẹ́ Bridge, makola ìbàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight. christ deliverance miracle and revival center ògbèrè ìdí ọ̀sán kájọlà bus stop Ibadan. present soul harvest convention Revelation twenty twenty one pẹ̀lú àkòrí Joy of Salvation Ayọ̀ Ìgbàlà Psalm fifty one verse twelve èyí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ Monday ọjọ́ kẹfà títí di ọjọ́ Jímọ̀ ọjọ́ kẹwàá six to ten December twenty twenty one ní agogo mẹ́rin ìrọ̀lẹ́ níbi tí Ọlọ́run ó ti máa lo àwọn ìránṣẹ́ rẹ̀ fún ìgbédìde ẹnì kọ̀ọ̀kan wa Prophet Akin Adéagbo Prophet Babatunde Wonderful àwọn olórin ẹ̀mí Evangelist Orintayo Lady Evangelist Bọ́láńdé Owóẹ̀yẹ Ọlágòkè twins Àjùwọ̀n twins pẹ̀lú àwọn akọrin ìjọ wa lábẹ́ ìpè prọfẹtì s àfọláyàn tí wọ́n di olùgbàlejò láti débi ìsọjí tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ ní ọ̀rẹ́ méjì Lagos Ibadan express road ẹgbẹ́ ọ̀kadà gbáremú ìdíòbí ẹ̀sọ̀ ní kájọlà bus stop ẹni ẹ̀ lọ sí Christ deliverance miracle and revival center or call this number zero eight zero seven three two six three one six seven ẹ̀yin náà darapọ̀ mọ́ wa ayọ̀ ìgbàlà yóò padà sínú ilé rẹ̀. iná lílá wà iná ilé ìrọ́jú ọ̀nà ọ̀dọ̀ ọlọ́run láti wá la ó sì padà sí ó dájú. bí abárajò àdá ogún ọdún ogún ọdún àpé lónìí ló pé ọdún méjì gẹ́gẹ́ tí màmá wa alájà jẹ́mínà àtinúkẹ́ ṣùàrà màmá onínú rere wọ̀ká alẹ̀sùn yẹ ìjìnlẹ̀ àkíìmọ̀ lásùnkànmí yẹ àdébọ̀ ṣùàrà yẹ àjíbọ́lá ṣùàrà abiyamọ tí kì í fọ̀rọ̀ ọmọ rẹ̀ ṣeré jẹ́mínà tù ṣùàrà àtinúkẹ́ títí láì láàmú rántí rẹ̀ ó fẹ́ràn gbogbo ọmọ rẹ̀ dé góńgó ìjìnlẹ̀ àkíìmọ̀ lásùnkànmí débọ̀ ṣùàrà tún fi kan àjíbọ́lá ṣùàrà gbogbo ọmọ ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ alábàgbé alájọsọpọ̀ wọ́n ń ṣèdárò rẹ lọ́jọ́ gbogbo o. Ah! kọ́lọ́hún ọba kọ́ba wa tẹ́ mọ̀mọ́ sí àlùjọ́nà dáò onídẹ̀ra ìyá dáadáa ó dàbọ̀ ọ̀la lásìrántí ọdún méjì rẹ̀ gẹ́rẹ́gẹ́ ọlọ́hún ọba kọ́ba wa tẹ́ mọ̀mọ́ sáfẹ́fẹ́ rere. ọlọ ọ máa mọ̀ lọ jẹ́mínátù àtinúkọ́sọ àrà lọ nílẹ̀ yóò juwádá ọmọ òṣogbo òròkì sùn re o. àjá balẹ̀ ìròyìn ó ti wá bẹ̀rẹ̀ báyìí ní mọ̀nà wà tó bá sì ti ṣí ẹgbàpọ̀ ti ṣí ni ó ti ṣí fáínálì náà rẹ o n tó bá sì ti yá kan ẹ mọ̀ pé kì í pẹ́ tó bá jẹ́ ti ọ̀rọ̀ tiwa ń bì àdíá fúlà ń tètè ọjọ́ tó ń ṣègbéyàwó bẹ́ẹ̀ ló kàn gbọ́n mọ́ wàrà sísà kí gbogbo rẹ̀ ó lè bá a tètè kú mú bí ìdodo ẹ̀fọn ni mm, ọjà sí mm, ọjà sí jù ọjà ẹjẹ́ lọ tààràtà sínú ìwé ìròyìn ti Sunday Vanguard tó jáde fún tòní agbó òṣèlú ni ẹjẹ́ àti kátìbẹ̀ ṣẹ́wọ́ o níbi ìròyìn kan tó jáde táwọn alátìlẹyìn ẹni tí ṣe adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Edo yun aṣíwájú Bọ́lá pẹ̀ Tinubu àwọn alátìlẹyìn rẹ̀ lẹ́ni tí ó dúró gẹ́gẹ́ bí ẹni tí ó ṣe agbátẹrù ètò ìpolongo òdìbò fún fún ti ètò òdìbò gbogbogbò tí ń bọ̀ sípò ààrẹ ní ọdún 2023 èyún arábìnrin Adétutù Owólabí lọ́mọ̀ fi ọwọ́ gbá ẹran láyà yàtọ̀ sí egungun ó pẹ́ ló kọ gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Edo ó pẹ́ àwọn dúró tán o lẹ́yìn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti jákọ́já pé àwọn làwọn ò gbé owó owó kalẹ̀ fún tí ó fi gba tíkẹ́ẹ̀tì fún ti ètò ìdìbò ọdún 2023 nígbà tí ń ṣe àlàyé ọ̀rọ̀ síwájú pẹ̀lú ṣíṣe àpèjúwe irú èèyàn èèyàn iyì èyí tí aṣíwájú bọ́lá pẹ̀ tinubu jẹ́ ní ọwọ́ wọn àti ipa tó ti kó nínú agbo òṣèlú nígbà tó wá di àná ọjọ́ àbámẹ́ta sátidé lákòókò tí ń fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìlanilọ́yẹ̀ àti ìṣítí wípé ẹ wò ó ẹni bá mọ̀nà náà ni ẹ jẹ́ tẹ̀lé o kéèyàn mọ́tò bá àtẹ̀lé ẹni tí ọ̀mọ̀nà tí ó kó àwọn èèyàn lọ́ọ̀rẹ́ jẹ igbó ó pé ṣe rí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tọ́ba jẹ́ towó ni ẹ jẹ́ káwọn dúró tì nípa ti owó tọ́ba jẹ́ ti ààyè ni káwọn wá ààyè nínú àìsàn ààyè káwọn oró wáwáwá ní gbogbo ọ̀nà tọ́ba gbà nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn nínú àlàyé ọ̀rọ̀ arábìnrin èyí tí ṣe Adétutù Owólabí ní ìpínlẹ̀ Ẹdó ó pé ó ti wá di káwọn ọmọ wa rìnrìn àjò káàkiri gbogbo ìpínlẹ̀ dé ìpínlẹ̀ tí mẹ́ni àbí òrùlé orílẹ̀ wa nàìjíríà báyìí o ó pé bí aṣáájú bọ́lá ahmed tinubu bí ọba tiẹ̀ tí ì fẹ́ kí ètò ìpolongo kankan máa lọ lábẹ́nu àwọn ń tà wọn káwọn ó tètè bá sí aṣọ lójú ẹ̀ kó lè bá a wípé ó ní àwọn èèyàn nítorí wípé èèyàn níyì èèyàn ní nígbà tí wọ́n ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní gbọ̀ngàn ńlá kan èyí tí mẹ́ ní àárín gbùngbùn apá àríwá ìpínlẹ̀ Ẹdó lánàá arábìnrin Adétutù Owólabí níbi tí ó ti gba àlejò àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress láwọn ìpínlẹ̀ tó kù tí wọ́n sì pé ní ìpínlẹ̀ èkó gan àwọn tí wọ́n jẹ́ oníwọléwọ̀de aṣáájú bọ́lá pẹ̀ tinubu gan wọ́n wà ń kalẹ̀ níbi ìpàdé ọ̀hún ní ìpínlẹ̀ ẹ̀dó wọ́n níbẹ̀ náà ni arábìnrin adétutù owólabí ń ló ti fi ìwé ṣọwọ́ sí ẹni tí ṣàdarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc ní ìwé awàlẹ́yìn rẹ̀ wípé bí ìgbà ẹ̀kẹ́ ti pawọ́pọ̀ pa èrún pawọ́pọ̀ ọmọ àgìyàn ni àwọn ò fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú aṣáájú bọ́lá pẹ̀ tinubu wọ́n ní lọ́ba tó bẹ̀rẹ̀ sí ní máa ṣe àpèjúwe àdarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú apc wípé ṣe ẹ̀fẹ́ gbọ́ ebe kúkú mọ̀ pé ó ti fìgbà kan rí ṣe gómìnà ní ìpínlẹ̀ èkó Lagos ẹ sì mọ ipa tí ń kó lágbo òṣèlú látìgbà tó ti kúrò nípò gómìnà nípínlẹ̀ èkó Lagos ẹ mọ̀ wípé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kì í ṣe ẹni tọ́jà pé torí ti ọ̀jẹ̀ ní fi ń ṣòṣèlú bí òṣè wípé kí ìlú ọ̀dà àkọ́dùn wò kó sì dùn ún rí kì í ṣe ẹni tí ń dúró gẹ́gẹ́ bí ọlọ́jẹ̀lú bí òṣè pé kó ṣe iṣẹ́ sìn lu bàbá rẹ̀ ni wọ́n pe arábìnrin Adétutù Owólabí lọ́wọ́ wípé báṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá gbẹ́sẹ̀ àwọn ọjọ́ gbẹ́sẹ̀ ni tọ́bajẹ́ ti pé kó lè wọlé sóróyè lọ́dún 2023 àti pé gbogbo ń tọ́bajẹ́ mọ́ owó náà pàápàá owó tíkẹ́ẹ̀tì ń gbígbà àwọn gbẹ̀kalẹ̀ báyìí ni gbà wípé bàbá o a wà lẹ́yìn rẹ̀ ẹ bá dé ojú ìwé yìí ti ṣe ìkẹta nínú ìwé ìròyìn ti Sunday Vanguard ẹ lọ kà á sí ọwọ́ iwájú. agbo òṣèlú ibẹ̀ lèmi náà ti ṣẹwọ́ ròyìn àkọ́kọ́ ojú ìwé kẹrin ó ní wọ́n pàtẹ ròyìn yẹn sí nínú ìwé ìròyìn Sunday Punch ibẹ̀ ni wọ́n gbé ń jábọ̀ rẹ̀ pé àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí ti ṣe méjìdínlógún ni wọ́n ti ń sánà láti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú àjọ lómìnira tó ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ wa Nàìjíríà INEC pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tó jẹ́ gbé òṣèlú alátakò báwọn náà tún ṣe yọjú òde bòǹbọ̀ tí wọ́n pe àwọn ò faramọ́ o ìlànà gbangba làṣàtà tá a mọ̀ sí direct primary láti fa ọmọ oyè kalẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo tí ń bẹ nílẹ̀ Nàìjíríà síwájú ètò ìdìbò gbogbogbò tí ó mọ̀ wáyé tó bá di ọdún 2023 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àpapọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú méjìdínlógún lábẹ́ àbúradà ẹgbẹ́ tó jẹ́ ti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú nílẹ̀ Nàìjíríà tá a mọ̀ sí IPAC wọ́n ní àwọn náà ni wọ́n ti fẹnu ọ̀rọ̀ kò tí wọ́n sì ti pé àwọn lọ́ọ̀rẹ́ ṣèpàdé papọ̀ pẹ̀lú àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n láwọn jẹ́ kí àjọ INEC ọmọ o ipò eléyìí táwọn náà wà lórí ìlànà eléyìí tí wọ́n fẹ́ sọ di dandan gbọ̀n tí í ṣe ti ìlànà gbangba làṣàtà láti fa àwọn ọmọ oyè kalẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú gbogbo síwájú ètò ìdìbò gbogbogbò tí ó mọ̀ wáyé lẹ́wà nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe àtúnṣe rẹ̀ nínú ìlànà òfin orílẹ̀-èdè wa nàìjíríà lẹ́ka tọrọ mọ́ ti ètò ìdìbò gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn ẹgbẹ́ yìí wọ́n pé àwọn ó tún kọ ìwé sọ́dọ̀ ẹni tí ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari o láti jẹ́ kí ààrẹ ọmọ wípé ipò eléyìí tí àwọn wà rèé o lórí ìlànà gbangba làṣàtà tá a mọ̀ sí direct primary bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé wọn pé láàrin ọ̀sẹ̀ tó lọ yìí òun lẹni tí í ṣe olórí orílẹ̀-èdè nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari ni wọ́n kọ ìwé kan ṣàgìlà sọ́dọ̀ ẹni tí í ṣe alága àpapọ̀ fún àjọ olómìnira tí ń ṣe kò kárí ètò ìdìbò nílẹ̀ nàìjíríà inec ìyún ọ̀jọ̀gbọ́n mahmood yakubu tí ààrẹ pé kí wọ́n wá farahàn o níwájú àwọn láti wá ṣe àlàyé kí gangan òun náà ni èrò àjọ INEC lórí abala eléyìí tí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n ṣe àtúnṣe lé lórí o nínú ìlànà òfin ti ìdìbò nílẹ̀ wa Nàìjíríà tó sì wáá jẹ́ wípé ọ̀rọ̀ yìí òun ló ti di awuyewuye o tí gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú tí wọ́n gbà bí ẹni gbàgbọ́ tí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ti alátakò àtàwọn gómìnà gómìnà kan nílẹ̀ wa nàìjíríà tí wọ́n pè àwọn ò faramọ́ wọn nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni tí í ṣe akọ̀wé ìpolongo àpapọ̀ fẹ́gbẹ́ tó jẹ́ ti àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú nílẹ̀ nàìjíríà tá a mọ̀ sí IPAC ìyún Major Agbo wọn ló ṣe ní àlàyé o oníbàbá ní parọ́ tàbá ní ṣèké ó ní yóò nira gógó fáwọn ẹgbẹ́ òṣèlú kéréje kéréje láti lè tẹ̀lé ìlànà gbangba làṣà tàtà mọ̀ sí direct primary láti fọ ọmọ oyè kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú tiwọn náà ó ní ìdíwárẹ̀ o tí gbogbo àwọn tọrọ kàn táwọn fi pé àwọn tọ àrí orílẹ̀-èdè wa Nàìjíríà lọ o àwọn ó sì jẹ́ kí àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè INEC kí wọ́n mọ̀ wípé agbára àwọn kò ní ká o torí ìlànà gbangba làṣáta yìí wọ́n ní yóò nira gógó láti lè tẹ̀lé tó bá jẹ́ ti gbígbọ́ bùkátà rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ owó níná àtàwọn nǹkan míì eléyìí tó jẹ́ pé yọ̀ọ̀nà àwọn ẹgbẹ́ òṣèlú tọ́rọ̀ kàn wọ́n ní nítorí ìdí èyí àwọn ń ké sí olórí orílẹ̀-èdè nàìjíríà wípé ààrẹ ẹ dákun dábọ̀ o ẹ má bu ọwọ́ lu òfin yẹn o wípé kò di òfin pọ́nbélé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ṣe ní àlàyé wọ́n ní láàrin ọ̀sẹ̀ tó lọ yìí òun náà nílé ìgbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà làwọn náà pé kí ẹni tí í ṣe alága fún àjọ INEC kó mọ̀ bọ̀ wá síwájú ilé o kó wá ṣe ní àlàyé owó eléyìí tí yọ̀ǹda àjọ INEC wọ́n nítorí báwọn ṣe ń gbọ́ ó jọ bí ẹni wípé àjọ INEC wọ́n ní ìṣúná àwọn yóò gbẹnu òkè sí o tó sì jẹ́ pé báwọn ó bá ṣe àmúlò ìlànà yìí wọ́n ní yóò fẹ́ ná àjọ INEC tó owó ti ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà five hundred billion naira láti ṣe kò kárí ètò ìdìbò gbogbogbò tí ó mọ̀ wáyé lẹ̀ wa Nàìjíríà lọ́dún 2023 wọ́n ní aṣojú ṣòfin kan lẹ́ni tí ń ṣojú ẹkùn ìdìbò ìlà oòrùn àti ìwọ̀ oòrùn yágbà tó fi mọ́ ẹkùn ìdìbò tí wọ́n pè ní mopamuro láti ìpínlẹ̀ kogi ìyún lékè abéjídé wọ́n lòun ló gbé àbá kalẹ̀ níwájú ilé pé ẹjẹ́ aránṣẹ́ pé alága fún àjọ inec nílẹ̀ wa nàìjíríà kó wá ṣe àlàyé o èló gangan ni yóò ná àjọ náà láti gbọ́ bùkátà títọpinpin ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìlànà gbangba làṣàtà láti fa àwọn olùdíje kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wọ́n ní Abíjídé nígbà tí ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ní ti òun òun ò rò pé yóò ná àjọ INEC ní owó kankan lé ní tí wọ́n ti gbà lérò láti ná tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ó ní torí ibà méjì kan tí tọpinpin nìkan òun lọ́kàn àjọ INEC kì í ṣe àwọn ni wọ́n ó ṣe kò kárí ìlànà gbangba làṣàtà ó ní àwọn ẹgbẹ́ òṣèlú ńlọ̀rọ̀ kan wọ́n ní ẹnìkan náà tún sọ̀rọ̀ lẹ́ni tó ti fìgbà kan rí jẹ́ olùdarí àgbà fún àjọ INEC nílẹ̀ wa Nàìjíríà ọ̀gbẹ́ni olúwọlé ọ̀sàsì uzi ó ní ẹ̀wọ́ ẹ̀ mọ̀jà tanra wa jẹ ìlànà gbangba làṣàtà yìí yọ̀nà àjọ INEC ní alọ́rẹ́ iṣẹ́ o ó ní lẹ́yìn eléyìí yóò tún wá ná wọn ní owó rọ̀gùrọ̀gù ọ̀sàsì uzi ó ṣe ní àlàyé wípé àjọ INEC wọ́n tọpinpin o ìlànà gbangba làṣàtà ìtòsí tó jẹ́ pé àwọn náà ni wọ́n ṣe àyẹ̀wò fínífíní fún àwọn èèyàn tí wọ́n bá kópa gẹ́gẹ́ bí aṣojú láti dìbò yan àwọn ọmọ òye tẹ́gbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n fà kalẹ̀ ó ní kẹ́sì mọ́ wo àjọ INEC wọn ò ní ìkápá lórí àwọn òṣìṣẹ́ tó pọ̀ ó ní àwọn òṣìṣẹ́ wọn péréte ni o àti wípé nígbà tí wọ́n ṣe àgbéyẹ̀wò rẹ̀ wọ́n ní nǹkan bíi ẹgbẹ̀rún mẹ́jọ wọ́ọ̀dù oníbẹ̀ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ló sì kéré tán àjọ INEC wọn ò nílò òṣìṣẹ́ méjì méjì ní wọ́ọ̀dù kọ̀ọ̀kan wọ́n ní kẹ́tún wá máa wò ó àwọn ẹgbẹ́ òṣèlú méjìdínlógún òun la ní nílẹ̀ nàìjíríà lásìkò yìí tó tún wá ṣeéṣe kí wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ kó tó di ọdún 2022 ó ní bá a bá rí ẹnikẹ́ni tó bá sọ pé kò ní ná àjọ INEC ní àlékún owó ẹ wò ó ẹ má jà parọ́ tanra wa jẹ irú ẹni bẹ́ẹ̀ ò ṣòótọ́ ojú ìwé kẹrin lẹ́ẹ̀tì gba balance ìròyìn ẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní. ẹ káàbọ̀ padà bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa yìí ìròyìn ajá balẹ̀ ìkànnì Fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn láti ń jù ú sí yín o káyìn náà kẹsì máa fi ayọ̀ hàn ojú ìwé kẹjọ. èyí tí àwọn rí ní ojú ọ̀nà báwọ́chì yìí wọ́n ní lápẹ̀lẹ́kẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tó jẹ́ pé láàrin oṣù kọkànlá èyí tí awakọ̀ rẹ̀ gúnlẹ̀ tán ká tó bá sínú oṣù kejìlá yìí láàrin ọgbọ̀njọ́ tí ń bẹ níbẹ̀ wọ́n pé ǹjẹ́ ẹjẹ́ mọ̀ yìí pé ẹ̀mí tí ọba ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ rìn lójú ọ̀nà ọ̀hún ọ̀sà ìfẹ́ jẹ́ bíi márùndínlógójì thirty five lẹ́yìn tọ́já pé kò sì ní sí kókó kan ní níta ẹ̀ lè sọ pé ó fa ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ náà bí ó ṣe wípé àwọn ojú ọ̀nà tó ti di pàkúté ikú nígbà tí ń ṣe àlàyé ọ̀rọ̀ fún ìwé ìròyìn ti Sunday Tribune táwọn ń gbé jáde yìí ẹni tí ń ṣe ọ̀gá àjọ ẹ̀ṣọ́ ojú pópó ní ti ìpínlẹ̀ Bauchi eléyìí olókọ rẹ̀ jẹ́ Yusuf Abdullahi ló pé àwọn ò tí ì fẹ́ ríru èyí rí o ó pé ọ̀dà bí gba pé èṣù ti gbàjọba lójú ọ̀nà ìpínlẹ̀ Bauchi ni lọ́wọ́ wípé ní ẹnu ọ̀sẹ̀ tó rí kọjá lọ gan ọkọ̀ elérò kan gan tó kó èèyàn mẹ́ẹ̀ẹ́dógún tó sì jẹ́ wípé ń gbégbọn rìnrìn àjò lọ sí ìlú Àbújá ni ó ní ìjẹ́jẹ́ mọ̀ pé firijangan lọ́lọ́rin lẹ́rí mọ́ òpó iná tó dúró rẹ̀ jẹ́jẹ́ ǹjẹ̀jẹ́ láti pàṣẹ pé ń pẹ́wọ́ ń pẹ́wọ́ fún gádígádá kòtò gegele tó fi di pé ojú kòtò gegele gba táyà mọ́ lọ́wọ́ tẹ̀ èdè pé nǹkan yìí dàndé ó pé kí bí kì í bá ṣe wípé àwọn aráàlú tètè ké sí àwọn táwọn tètè bẹ́ sí ojú ọ̀nà máa gbé àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa fà wọ́n yọ ó ní kìbá kúkú jẹ́ pé àwọn èèyàn tí ó tún bẹ́lẹ̀ yùn náà rìn ìbá tún pọ̀ ṣùgbọ́n àwọn tó wà ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ìta àwí yìí ó pin farapa ni táwọn kó wọn lọ sí ilé ìwòsàn láti lọ rí gba ìtọ́jú ó wá wípé gbogbo àtúnṣe ojú ọ̀nà ènìyàn yẹ kí ìjọba ó mójútó káàkiri tójú létọ̀nà ẹ̀bùrú orílẹ̀-èdè wa nàìjíríà wípé torí ojú ọ̀nà tó jágara ìní òmù àdínkù débá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ nígbà tí tún wà ń pe àkíyèsí gbogbo àwọn òrìnnà pátá alálùpùpù ọ̀kadà ni o ọlọ́kọ̀ onítáyà mẹ́rin ni o àbí ọlọ́kọ̀ èrò ni o tàbí ọkọ̀ akẹ́rù ó pe kíkọ́ wá ṣọ́ọ̀ṣẹ́ ni o ó pe ọdún wọlé dé ó ní kò sí nǹkan kan tó ní kó ń kálukú ọmọọmọ rọra yọrìn ní ojú òpópónà ńgbà tí ìbá ṣe pé bóyá ibi èèyàn ń lọ wọ́n gbé irin síyàn lọ́nà fún pé mọ́ ọlọ́mọ ọlọ́mọ sáré lọ tọ́já pé ìlànà jẹ̀lẹ́ńkẹ́ ni ó ní bí ojú ọ̀nà ọ̀bá tiẹ̀ da ó ní bẹ́ẹ̀ yẹn bá sọ̀rìn ní gbogbo ojú ọ̀nà tẹ́ẹ̀ tí rìn lójoojúmọ́ tẹ́ẹ̀ sì ti mọ ibi tí kòtò àti gegele wà ó ní ó ṣeéṣe kádìkù òde bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ alhaji yusuf abdullahi lọ́wọ́ pé bí aráàlú bá ti sojúṣe tiẹ̀ láti mọ̀mọ́ sa eré àsápajúdé iná ní kí gbogbo àwọn òrìnnà tó máa yí ọkọ̀ wọn wò sọ péye kí wọ́n tó gbèjà ojú òpópónà o ó ní kò sí kékeré ìrìn àjò ìní pẹ́ dé bíbẹ̀ ibi tí mò ń lọ òjìnà ó ní ká ẹ mọ̀mọ́ jákèyàn ọ wà nínú orí ahọ́n yín bí ó ṣe pé kí ọkọ̀ ọ̀dà ń tọ́ ká ẹ wá fa ìyókù lé ọlọ́run lọ́wọ́ ó ní bàbá ti wá pàrọwà sétígbọ̀ aráàlú káwọn ìjọba náà ní ìpínlẹ̀ níjọba àbílẹ̀ ìjọba òkè kí wọ́n ṣe gbogbo tọ́ba yẹn wọ́n ṣe láti jẹ́ kí ìgbáyé gbádùn kọ́ wà fún aráàlú ó ní ojú ọ̀nà tó gaara ìní ó àdínkù dé bá ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀nbẹ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Sunday Tribune. ajá balẹ̀ ìròyìn ń tẹ̀ síwájú àràrà dádúró ìkànnì fresh lẹ́tí ń gbọ́ wá ilé orin challenge ń bàdàn ibẹ̀ lagún wà sí bí ọlọ́ba ó tún yá pápápá ẹjẹ́ akọjá lọ sójú ìwé kẹfà nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí wọ́n ní Ayu ẹni tí í ṣe alága àpapọ̀ tuntun fẹ́gbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà ni yóò wọlé rà bájì gan sẹ́nu iṣẹ́ láàrin ọ̀sẹ̀ tuntun eléyìí tá a kó sí yìí o láì tí ì mọ bó gan òun náà ní ọjọ́ iwájú yóò ṣe rí o lórí ipò alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP nílẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní alága tuntun eléyìí ti ṣe ti ẹgbẹ́ òṣèlú alábùradà People's Democratic Party PDP ìyún sẹ́nitọ̀ Iyochia Ayu tó fi mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ tuntun fẹ́gbẹ́ òṣèlú PDP yìí wọ́n láwọn náà ni wọ́n tẹ́wọ́ gba ìṣàkóso tó bá ti ń di ọjọ́ Jímọ̀ nínú oṣù kejìlá ọdún 2021 ta wà tó bọ́ sí ọjọ́ kẹwàá wọ́n ní lọ́jọ́ ìgangan òun náà ni ayẹyẹ ìbúra fáwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tuntun fẹ́gbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà ni ó wáyé ẹni tí í ṣe alága eléyìí tó ṣe kò kárí ìpàdé àjọ ńlá tẹgbẹ́ òṣèlú PDP ní Nàìjíríà tí tún ṣe gómìnà ti ìpínlẹ̀ Adamawa Amadu Fintiri wọ́n ní nínú àtẹ̀jáde tó fi òde lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ibẹ̀ ni ti ń ṣe ní àlàyé wípé àwọn olóyè tuntun fẹ́gbẹ́ òṣèlú PDP lápapọ̀ nílẹ̀ Nàìjíríà ni wọ́n ó búra fún o tó bá ti ń di ọjọ́ Jímọ̀ tí wọ́n sì gba ìwé ẹ̀rí ẹ̀wẹ̀ ẹ̀yán kẹ̀kẹ̀ ẹ̀yìn náà ni àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tuntun tí ó máa tún kọ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú náà wọ́n ní fìntírì òun náà ni ó tún kéde rẹ̀ o ó pé ọjọ́ eléyìí táwọn ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí í ṣe ọjọ́bọ̀ Thursday wọ́n ní ayẹyẹ ìbúra yẹn kò ní lè wáyé mọ́ o torí bẹ́ẹ̀ náà làwọn fi kéde wípé ọjọ́ Jímọ̀ ni ó máa wáyé lásìkò yìí wọ́n ní nínú àtẹ̀jáde tó fi ó ọ̀hún ibẹ̀ ló gbé ṣe ní àlàyé wípé ọjọ́bọ̀ Thursday eléyìí ti ṣe ọjọ́ kẹsàn-án nínú oṣù kejìlá ọdún tá a wà yìí táwọn ti kọ́kọ́ kéde tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ mọ́ o àmọ́ ọjọ́ kẹwàá nínú oṣù kejìlá ọdún yìí kan náà òun láyẹyẹ ìbúra ìní ọmọ wáyé ní nǹkan bíi ọwọ́ aago mẹ́sàn-án ààbò òwúrọ̀ wọ́n ní lóòótọ́ àti lódodo nínú àtẹ̀jáde eléyìí tí gómìnà Ahmadu Fintiri ti ìpínlẹ̀ Adamawa tó fi òde yìí wọ́n ní wọ́n sọ ìdí pàtó eléyìí tí wọ́n fi sún ayẹyẹ ìbúra òun kúrò ní ọjọ́bọ̀ Thursday sí ọjọ́ Jímọ̀ wọ́n ní wọ́n wá ń ṣe ní àlàyé fún gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣáájú ẹgbẹ́ òṣèlú náà yíká orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn tọ́rọ̀ ẹgbẹ́ gbèrú tó fi mọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú yìí lápapọ̀ wípé kó ní kálukú kí wọ́n gbọ́ ò kí wọ́n sì máa mọ̀ dájú pé ọjọ́ ìgangan òun náà ni àwọn ọmọ ìgbìmọ̀ aláṣẹ tuntun ni wọ́n tẹ́wọ́ gba ìṣàkóso wọn ní Ayu ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ fúnlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun lórí ṣe lógo pẹ̀lú bí wọ́n ti ṣe panupọ̀ fà á kalẹ̀ gẹ́gẹ́ bí alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye eléyìí tí àwọn gómìnà tí wọ́n sì ṣe fanfa lórí rẹ̀ wọ́n ní papà jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdájọ́ ohun ìgbẹ́jọ́ náà ló mọ̀ wáyé lórí awuyewuye yìí látàrí ti ẹni tí í ṣe alága àpapọ̀ tẹ́lẹ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP ọmọọba Uche Secondus eléyìí tí ilé ẹjọ́ tó rọ̀ lóyè ẹ wo bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ìròyìn yẹn ojú ìwé kẹfà òun lẹ́ẹ̀tì gba balance rẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch ẹja lójú ọjà ọjà lójú ọjà lọ́rẹ̀ẹ́ bá Mr ṣẹ́wọ́ṣẹ́wọ́ ti hmm, ṣẹ́wọ́ sí a. Mr Edda Ajaabale. Ajaabale. Ajaabale managers management alhaji lamidi mukaila auxiliary chairman disciplinary committee ọ̀yọ́ state park managers lónìí ẹ̀mí ò láàrọ̀ ẹni tó bá mórí délé ló mọ̀kọ́ wà ẹ̀yin awakọ̀ micra bus onímàrúwà tọlọ́kadà ẹ rọra máa ṣe lójú òpópónà nítorí tó bá di wò ó ojú àpá ò ní jojú ara ẹ ṣe àtúnṣe àwọn ohun ìrìnsẹ̀ tẹ̀ fi ń kérò kíná ojú rẹ̀ ó mọ́lẹ̀ gaara má overtake lọ́nà àìtọ́ kó o má bàa fi mú kàtà òfin àwọn ikọ̀ park managers task force yóò bọ́ sí ìgboro láti máa mú àwọn awakọ̀ èrò ọlọ́kadà àtọ́nímàrúwà tó bá wàwàkuwà bẹ̀rẹ̀ látọjọ́ ajé ọjọ́ karùn gbà ọ́ òjò làǹbà lábẹ́ òfin ẹ jẹ́ ká yàgò fún eré àsápajúdé lójú pópó ká sì ṣe àtúnṣe sí àwọn ọkọ̀ tá a fi rìn lópòpónà alhaji lamidi mukaila aka auxiliary chairman Oyo state motor park disciplinary committee ló ń ṣe ládùúrà pé gbogbo wa la ó mórí délé. ọdún ayẹwo fún olùràpadà olùràpadà olùràpadà tó lágbára the strong redeemer jésù olùràpadà fúnra rẹ̀ ló ti ṣètò ìbápadà àti ìràpadà tó lágbára fún wọn nínú ìjọ onídẹ̀kọ́mi ìkíní adábẹ́jì first baptist church adábẹ́jì behind iarnt mọ́ plantation ìbàdàn ètò ìsọjí yìí yóò mọ wáyé ní pápá ìsọjí ti ìjọ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ karùn-ún títí di ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà yìí december fifth to december eight twenty twenty one by five pm every day aago márùn-ún ojoojúmọ́ ni ètò ìsọjí náà yóò mọ wáyé òun sì ti ṣètò ìránṣẹ́ rẹ̀ prọfẹ̀dọ̀tọ̀ timothy oyekunle láti jíṣẹ́ náà fún wa nínú àkọ̀tún agbára pẹ̀lú àwọn ìránṣẹ́ ìránṣẹ́ rẹ̀ mìíràn bíi reference samson ọdẹkùnlé david adédokun stephen olówó zion láìdé pópọlá ẹgbẹ́ akọrin gospel yóò wà níbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti fi ọkàn jọkan orin ẹ̀mí ru ọkàn wa sókè sí ọlọ́run olùràpadà wa wo wọ́n gbàgbé ọjọ́ karùn-ún dé ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún tí a wà december fifth to december eight ní pápá ìsọjí ìjọ onídàbọmi ìkíní ti adábẹ́jì first baptist church adábẹ́jì crusade ground behind iar and timor plantation ìbàdàn reverend samson ọdẹkùnlé ni oníwàásù ìjọ àti olùgbàlejò pàtàkì wo jésù ló ń dúró dè ọ́ kì í ṣèlè ìyàpadà rẹ̀ dájú. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though, your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. ìtẹ́ miss Race banquet. olùkú kọ́lá jáde sẹ́wọ́lẹ̀ jésù. àtọ̀pọ̀ ìràwọ̀ olórin ẹ̀mí gospel sábàkínà létí twenty twenty one yìí lọ́jọ́ sunday tó ń bọ̀ fifth december. àwọn olórin ẹ̀mí ti gbáradì. eagle zee the prophetess wisdom aláwìyá àlùkò adégbòdù tuwe sọládì adélèké ṣètò akéwàndé yẹmísí gbàjọba dídèmí ọlọ́ba boys ọlọ́run wòlíì àgbà pepper boys asaf choir pẹ̀lú eaglet steppers àjọ sunday tó ń bọ̀ yìí fifth december ìyètò láwùdà ní press bank banquet ti tọdún yìí o. pásítọ̀ joseph akíákí adélo olùgbàlejò bukola akíade sẹ́wọ́lẹ́jẹ́ láfihàn praise banquet yàn. open field tó wà lọ posted leland company yánni church ìbàdàn láti máa pàdé ní ìyẹn oníwákàtí méje látàgọ́ mẹ́sàn-án alẹ́ sà. pásítọ̀ joseph akíákí adé bàbá eagles yóò sọ pé kí gbogbo wa kóra jọ pọ̀ kájọ ní ọlọ́run. aliaji lamidi mukaila àti gbogbo èèyàn mọ̀ sí auxiliary ẹni tí í ṣe chairman disciplinary committee Ọ̀yọ́ state park management ó ti ṣèkìlọ̀ fún gbogbo awakọ̀ bọ́ọ̀sì micra ọlọ́kadà àtàwọn onímàrúwá jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣọ́ra ṣe lójú òpópónà lákòókò tá a wà yìí bákan náà káwọn awakọ̀ kí wọ́n yàgò fún yíyọ fòkìfòkì lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ míì lọ́nà àìlẹ́tọ̀ọ́ lójúnà àti dẹ́kun ìjàmbá ojú òpópónà Alhaji Lamidi Mukaila Auxiliary ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀mí ò láàárọ̀ ẹni tó bá wakọ̀ tó mórídélé òun nìkan ló yọ nínú ewu o síwájú sí i káwọn awakọ̀ ọlọ́kadà àtàwọn onímárúwá kí wọ́n dákun láti ṣàtúnṣe tó péye sára ọkọ̀ wọn nítorí wípé àwọn ọkọ̀ micra kan wà tí wọn ò ní iná full light tàbí tó jẹ́ wípé iná ojú kan ni wọ́n ń gbé káàkiri kí wọ́n tètè lọ ṣàtúnṣe sírúfẹ́ àwọn ọkọ̀ bẹ́ẹ̀ bákan náà àwọn ọkọ̀ bọ́ọ̀sì micra tàbí márúwá àtàwọn ọ̀kadà tí wọn ò bá ní plate number kí wọ́n tètè lọ gbà á sí ọkọ̀ wọn o ìdí abájọ ni wípé àwọn ikọ̀ task force park manager wọn mọ káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọjọ́ ajé monday ọjọ́ karùn-ún oṣù kejìlá ọdún 2021 tàwa yìí ti ṣe ọ̀la òde yìí láti máa mú àwọn awakọ̀ tí wọn ò bá tẹ̀lé gbogbo ìlànà wọ̀nyí wọ́n sì máa fà wọ́n lé ìjọba lọ́wọ́ Alhaji Mukaila Lamidi Auxiliary ó ṣàfiwé àwọn ọlọ́kadà ọkọ̀ micra àti oníbọ̀ọ̀sì tí wọn ò bá ti ní plate number gẹ́gẹ́ bí ajínigbé òfin sì koro ojú sí irúfẹ́ ìwà bẹ́ẹ̀ lákòótán Alhaji Mukaila Lamidi Auxiliary ó rán àwọn awakọ̀ ọlọ́kadà àtàwọn onímàrúwá létí wípé láti ṣàtúnṣe iná ọkọ̀ wọn kó sì mọ́lẹ̀ kedere kí wọ́n sì yàgò fún eré àsápajúdé lójú òpópónà kí wọ́n dákun má ṣe fi ẹ̀mí àwọn èrò ọkọ̀ wéwu o lágbára ọlọ́run ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa a ò ní ṣe kò ń gẹ́ ibi ọdún ayọ̀ lẹ́nìkọ̀ọ̀kan wa ó ṣe. gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé kọ́lá ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lẹ́gbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing cartoon character bouncy castle fífi jó ṣe díje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ni ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilé wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ lùbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló ń wọlé ọmọ kọ̀ọ̀kan. Oh, oh, oh. Merry Christmas. ọdún ìkórè ọdún ìkórè dé ohun gbogbo ní ìgbà tí àkókò wà fún ìgbà gbígbìn àti ìgbà kíkórè twenty twenty one adult harvest of cathedral church of st david kúdẹ́tì ìbàdàn anglican communion yóò máa wáyé lọ́jọ́ karùn-ún oṣù kejìlá ọdún yìí láago mẹ́wàá àárọ̀ nígbà tí right reverend akitunde popola the lord bishop of ibadan south diocese yóò máa gba gbogbo ènìyàn lálejò àwọn tá a fìwé pè ní chief harvester chief joseph tunde afolabi pàkóyè ti ilẹ̀ ìbàdàn ìbàdàn màmá wo lóyè oníkẹ̀kọ́ àkàndé con ìyálàjẹ ìyálòde tilẹ̀ ìbàdàn olóyè kọ́lá karim àgbáoyè tilẹ̀ ìbàdàn olóyè ayọ̀ karim olóyè akínyẹlé ọládèjì olóyè yínká fásùyì aṣíwájú of ìjẹ̀ṣà land ẹ wá kájọ ṣọdún ìkórè ọdún yìí torí gbogbo wa lolùkórè olùkéde ọ̀nàrẹ́bù jíde adéwálé fún ìgbìmọ̀ àjọ̀dún ìkórè ọdún dé kérésìmesì maria bímọ àbí jésù sí bẹ́tílẹ́hẹ́m. bọ́dún bá dé ó yẹ ká múnú àwọn èwe wa dùn káyọ̀ wọn ó lè kún nígbà tá a bá fún wọn ní nǹkan àjọ̀dún kọ́dún ó lè dùn fáwọn èwe wa ni ìdí nìyí tó fi yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ èèyàn yìí abíbọ́lá adékànbí ó ṣeun ṣeun o fún àgbékalẹ̀ ìbàràpá christmas party àkọ́kọ́ ru rẹ̀ tí ó wáyé lágbègbè ìbàràpá tá a ṣe fáwọn èwe wa èèyàn yìí náà ló tó nǹkan yìí ṣe bàbá kérésì ó wà níkàlẹ̀ láti múnú àwọn èwe wa dùn pẹ̀lú ọ̀pọ̀ òjọ̀kọ̀ òbítíbitì ẹ̀bùn tí tí wọ́n máa gbà lọ́wọ́ bàbá kérésì wọ́n ò jó wọ́n ò yọ̀ níbi àríyá ọdún kérésìmesì ni tí abímbọ́lá adékànbí èèyàn yìí gbé kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ nta ìbàdàn bamadex royal láti ṣe ọjọ́ ìṣẹ́gun tuesday ọjọ́ keje oṣù yìí láṣẹ o ìlú ìdèrè láṣẹ gẹ̀rẹ́sì ní ìbàràpá central local government fàyẹyẹ ọdún kérésìmesì nítorí àwọn èwe wa èèyàn yìí abímbọ́lá adékànbí ló kẹ́ ẹ káàkiri àgbáyé ni ìyẹn prophetess olúwaníkẹ́ jẹ̀trò tọ́lọ́run lò káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo àtàsìkò tá a wà yìí fi iṣẹ́ ńlá kan rán mi o iṣẹ́ náà rèé ẹ gbà kí ẹ gbàgbé wípé tọdún bá ti ń lọ sópin lẹ́mọ́ gbé ìsọjí alágbára ọlọ́jọ́ méje kalẹ̀ nínú ìjọ the rock of christ church international tọdún ìtutù wa wọlé dé wẹ́rẹ́ o pẹ̀lú àkórí i am that i am èmi ni tó ń jẹ́ èmi ni tí yóò kún fún ìwòsàn ìgbéga ìtúsílẹ̀ àṣeyọrí ìgbàlà tá a sì ti gbà wọ́n ránṣẹ́ ọlọ́run tó pọ̀ káàkiri láti darapọ̀ mọ́ wa láwọn bíi pásítọ̀ yìí wọ adéwọlé pásítọ̀ adébáyọ̀ timothy ọmọ arúgbó ọjọ́ evangelist òní peter pẹ̀lú pásítọ̀ adénúgà pásítọ̀ láre blessing pásítọ̀ dr joshua ọbaṣá tí ó sì mọ wáyé ní jókèfàdéjọ́ kọkànlá oṣù kejìlá ní ọdún tá a wà yìí ní dédé gbogbo aago márùn-ún méjì àṣálẹ́ lójoojúmọ́ tó bá wá di ọjọ́ sunday twelve láwọn àti àṣekágbá pẹ̀lú dúpẹ́ ní dédé aago mẹ́sàn-án nínú christ church tó wà felix olabi street ẹlẹ́gbẹ̀ẹ́ olúyọ̀lé extension ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ three three seven five jésù lolúwa. ajá balẹ̀ ajá balẹ̀. ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan ọ̀pọ̀ yẹ́yẹ́ ẹ wò ó kó tó di pé a mọ̀ lọ ẹja ara kàbí ìròyìn méjì tó kù ṣùgbọ́n káyà tún sọ fún yín. bí baba alágbára bí wọ́n bá yọ̀ǹda pé kọ̀ọ̀ka. ah ṣé Vincent kò lè tó yẹn. ọmọ mi nẹ dà ọmọ mi nẹ ṣé ká tẹ̀síwájú ó ní kò dá sórí afẹ́fẹ́ sórí hmm. afẹ́fẹ́ ọ̀dà kò burúkọ bàjẹ́ lójú ìwé kẹjọ ìwé ìròyìn ti Sunday Tribune ni ìròyìn tó ní ṣe pẹ̀lú yusukin ti inú àwọn ọmọ ìjọ onítẹ̀bọmi ìjọ onítẹ̀bọmi ti ìpínlẹ̀ Kano tí wọ́n yàn ṣìkìn wípé láti ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kẹwàá ọdún tí a wà yìí tí àwọn kànáńkórí ẹ̀dá ti palẹ̀ àwọn ọmọ ìjọ kan bíi mọ́kànléní ọgọ́ta mọ́ńlẹ̀ lọ wọ́n pe àti àwọn bíi àwọn mẹ́sàn-án míì ní agbègbè ibi tí ilé ìjọsìn àwọn wà wọ́n pe ọlọ́run mọ̀ báwọn ṣe báyìí o wọ́n ti yọ̀ǹda wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tí ẹgbẹ̀rún ti gbé ẹgbẹ̀rún mi nígbà tí ń sọ̀rọ̀ ẹni tí ṣe alága fún àwọn ẹgbẹ́ onígbàgbọ́ ní ìpínlẹ̀ ìpínlẹ̀ Kaduna ìyún ẹni ọ̀wọ̀ Joseph John Ayab ni ló fi ọ̀rọ̀ léde lánàá ọjọ́ àbámẹ́ta sátidé ó ní pẹ̀lú ipa ribiribi tí àwọn òṣèlétò àbókó àti owó èyí tó lóko tó lókì táwọn àtìláwí béèrè fún tọ́lọ́run sì jẹ́ kí àwọn ẹlẹ́yinjú àánú kí wọ́n dìde ó ní ńlọ́fà o ó ní bíbẹ̀ ẹ̀kọ́ wọn ò ṣetán láti yọ̀ǹda àwọn èèyàn tí wọ́n ti jí kó lọ láti ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún tá a wà yìí ibẹ̀ ló tún ti wá pe àwọn ìjọba lẹ́lẹ́kajẹ̀ka pé ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà ọmọ ẹ̀ náà ni o bí ìbá ṣe bẹ́ẹ̀ sọ yẹ kí wọ́n lọ mọ ká àwọn èèyàn mọ́nú ilé ìjọsìn mọ ojú agbo mọ́nú ilé mọ palẹ̀ wọn mọ́lẹ̀ mọ gba owó tí ò nítumọ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n àwọn dúpẹ́ eléyìí o kọba òkè ọmọ jẹ káwọn orírú ẹ̀ mọ́ àwọn náà fi àmì parí rẹ̀ ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Sunday Tribune ló wà. ìlànà bá tètè ká mẹ́nubà fẹ́rẹ́fẹ́ kó tó di wípé àmọ̀ ṣẹ́rí wálé láàárọ̀ lórí ìròyìn àjá balẹ̀ ó náà ló tí àfẹ́mọ̀ ṣèkínní lójú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tààrọ ìwọ́n ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ní kò sí orí wa ń bẹ̀ mọ́ ọba bá ń sọ̀rọ̀ nípa àwọn orílẹ̀-èdè mẹ́wàá eléyìí tí ọrọ̀ ajé wọn tó rú gọ́gọ́ jùlọ tó sì jẹ́ wípé ìdókòwò ń bẹ̀ wọ́n ní ó rọrùn láti ṣe wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí wípé orí orílẹ̀-èdè Nàìjíríà ò sí ń bẹ̀ Egypt ti ń bẹ nípò wọ́n ní àwọn náà ni wọ́n sì jẹ gàba sí ipò àkọ́kọ́ jákèjádò ilẹ̀ Áfíríkà bàbá ń sọ̀rọ̀ nípa àwọn orílẹ̀-èdè mẹ́wàá eléyìí tí ìdókòwò tó rọrùn ń bẹ tí ọrọ̀ ajé wọn tó sì rú gọ́gọ́ jákèjádò ilẹ̀ Áfíríkà ṣẹ̀wárí lápá àṣàlẹ̀ lójúwé keje nínú ìwé Sunday Punch kan náà ayim tó ń ti Ezeife wọ́n ní ẹ̀bẹ̀ làwọn bẹ̀ o wípé kí ipò àrí orílẹ̀-èdè wa Nàìjíríà kó fi wá sí ẹkùn àwọn tó bá di ọdún 2023 ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé fún ìjọba àpapọ̀ ńlẹ̀ wa nàìjíríà ayim pius ayim àti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ anambra chukwuemeka ezeive wọ́n ní àwọn méjèèjì ni wọ́n ti ṣe ní àlàyé wípé bọ́ bá ṣe ẹ̀bẹ̀ àwọn bẹ̀ àwọn ó sì bẹ̀rẹ̀ sí ní mọ̀ dírẹ́bẹ̀ o lọ́dọ̀ gbogbo àwọn tọrọ gbèrò pé ẹ dákun ẹ yọ̀ǹda kí ipò àrí orílẹ̀-èdè nàìjíríà kọ́mọ̀ bọ̀ ní ẹkùn gúúsù ìlà oòrùn tó bá di ọdún 2023 wọ́n ní àwọn ìkànkògbò méjèèjì yìí ni wọ́n sọ̀rọ̀ yìí o níbi ìpàdé àpérò kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ọjọ́ ọ̀la tó dáa fórílẹ̀-èdè wa nàìjíríà tó wáyé nílùú àbújá ti ṣe olúùlú orílẹ̀-èdè yìí ìyún náà bẹ́ẹ̀ àwò gédéǹgbé o ṣẹ̀wárí ní ojú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Sunday Punch ìròyìn yẹn kàńkò sínú ìwé ìròyìn The Nation náà wọ́n ní bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ilẹ̀ gẹ̀ẹ́sì wọ́n ti gbé ilẹ̀kùn orílẹ̀-èdè wọn ti pa fọ́mọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n nítorí ibà méjì kan o torí ti àjàkálẹ̀ àrùn coronavirus eléyìí tó tún sọra rẹ̀ di àpátákọ́ àrà tí wọ́n ń para rẹ̀ lájúbà káàkiri orílẹ̀-èdè àgbáyé ni o wọ́n ní ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì alẹ́ àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n kéde òfin wípé ó ti di ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti wọlé kanlẹ̀ sí ilẹ̀ gẹ̀ẹ́sì látàrí òǹkà àwọn èèyàn tí ìfarahàn àrùn covid-19 tó jẹyọ lára wọn eléyìí tó tún ti ń lé gbàkanjọ̀rin lọ lórílẹ̀-èdè nàìjíríà ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì lẹ́ka ti ètò ìlera Sajid Javid wọ́n ní lórí ìkànnì ìbánidọ́rẹ̀ abẹ́yẹfò tá a mọ̀ sí Twitter wọ́n ní ibẹ̀ náà ló ti fọ̀rọ̀ ọ̀hún léde o ó pé bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ìdá mẹ́rin ó dé ní ọgọ́rin seventy six percent òun náà ni ìwádìí ló ti fìdí rẹ̀ múlẹ̀ o wípé àwọn èèyàn eléyìí tí àyẹ̀wò tó tún ti gbé yọ sóńbẹ̀ pé wọ́n ti fara kásá covid nineteen wọ́n ní náà ló jẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí ìyún ń bẹ lójú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Sunday Punch bẹ́ẹ̀ gẹ́lẹ́ ń bẹ nínú ìwé ìròyìn The Nation tó jáde fún ti àárọ̀ yìí ojú ìwé kẹta ń bẹ òun lẹ́ẹ̀tì ṣẹ̀rí ìròyìn ẹ̀ bákan náà wọ́n ní èyàn ò sunwọ̀n láàyè ìjọ abákun làádèrè o wọ́n ní ẹnìkan tí í ṣe adájọ́ nílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí onídàájọ́ Babalakin lẹ́ni tó kí ayépòdìgbà ó ṣe lẹ́ni ọdún mẹ́rin ó lé ní àádọ́rùn ninety four year old wọ́n ní wọ́n ti fi ara bàbá fẹ́rù pẹ̀ o wọ́n ti fẹ́rù fẹ́rù wọ́n sì ti fi èkùrù fẹ́kùrù kọ́ba òkè kó dẹlẹ̀ fún bàbá. ọ̀dà kò burú kó tó di pé àràmọ́ lọ tí agbábí èèyàn méjì láàyè láti ìbánigbẹ́nu sí i agbó òṣèlú ni mo ti kàn fẹ́ jó eléyìí mọ́ ní ìpínlẹ̀ Kwara wọ́n pé àwọn èèyàn níbẹ̀ wọ́n ń dunnú tí wọ́n sì ń yọ̀ ṣìnkìn pàápàá àwọn alátìlẹyìn ti ẹni tí ó ti wà kan rí jẹ́ ààrẹ ilé aṣòfin yìí rí sẹ́nitọ̀ Bukola Saraki torí pé lólùlù lẹ́wọ̀ àwọn pé àwọn èèyàn bí èèyàn wọ́n ti dúró tí o wípé ètò ìdìbò ọdún 2023 sípò ààrẹ ẹ̀yìn rẹ̀ làwọn wà kọlọ̀rì gbé àpótí yóò sì rí àwọn o táwọn ò rò sọmọ lára ọ̀n bẹ̀ ojú ìwé kẹfà ìwé ìròyìn ti Sunday Tribune. Hmm, ẹja mọ̀ ṣáríwálé pápápá lórí ìròyìn àjà balẹ̀ fún tàárọ̀ ìtorí pé báwa bá kọ̀ tá a bá là ní dìde ètò tí ọpọ́sọ́kàn Abọ́ládé Sàlámì ń bọ̀ àti àlọ́pọ̀pọ̀n jáde lórí ìṣirò ah, ṣé ti ah, yà ni yóò ti àlọ́pọ̀ kan bá a balẹ̀ mo ti gbọ́ dáa dúró ń gbà náà eh? ká gbẹ́yọ̀ kan àbí méjì àbí.